Ah uh-uh, ṣìkìrìtì wa. ẹ káàbọ̀ sà. ń gbọ́ wọ́n ní mẹ́rin lẹ jẹ wọ́n ní mẹ́rin ní Brighton fún yín. a bá a ṣe rí inú ọ̀gá o ẹ kò sójú múmú o. but ṣebí wọ́n ní wàá ṣe security ni nígbà tá a sign ń pé tí eṣinṣin bá kọjá pé wà wọ́n kí ló wá dé. bẹ́ẹ̀ ni sà but esin ọ̀kọjá sà. Ah, ah góò mẹ́rin tó wá kọjá yẹn ń kọ́ góò mẹ́rin tí Brighton score yẹn ń kọ́ ah, ṣé security ti sùn gbà yẹn ni. but góò lọ kọjá kò ń ṣe esin eṣinṣin mo promise ni pé tó bá kọjá máa wọn ọdẹ eṣinṣin lèmi àbó ah, ah, fẹ́ sórí ibú ni oníwàá ṣe síkírọ́rìtì pété sísìn bá kọjá wà àwọn pé ká fọkàn balẹ̀ ó wá ní gò ló kọjá kò ń ṣe ẹṣin só yá wèrè ni. sà ẹṣin ó yàtọ̀ sí go ẹṣin mo ní máa dífẹ́ǹdì kò ń ṣe go yorùbá yẹn ni òye yín ẹ má bínú sà. à ah, sórí pé síkírọ́rìtì olórí ibú nìwọ síkírọ́rìtì aládàánwò ni ẹ o. sà ká tiẹ̀ ni pé kinní gan kò ń ṣèmi mo wà ní díútì lónìí ṣé wọ́n lò mí ni wọ́n lò mí náà àwọn sífà àwọn náà wà ní díútì. orí ẹ yí ìgbà tó ti wà ní díútì nǹkan ìgbà tó ti wà ní dìtì nǹkan ìwà àti fòfánà ẹ má wọrí níbo ni wọ́n lọ tó fi wà ní dìtì. ẹ mo sáré lọ ọ́sùn fún daily k ni mo lọ sáré ṣe security níbi bẹ́ẹ̀dẹ̀ olólùfẹ́ wa kan tó ń ṣe bẹ́ẹ̀dẹ̀ lẹ́yìn